سورة الحشر بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. gbogbo nǹkan tí ó wà ní sánmọ̀ àti ilẹ̀ ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ni àti pé òun ni alágbára ọlọ́gbọ́n. هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار òun ni ẹni tí ó mú àwọn aláìgbàgbọ́ tí ó wà láàrin àwọn onítìrà kúrò ní àwọn ilé wọn ní lílé jáde àkọ́kọ́ ẹ kò rò pé wọn yóò jáde àti pé wọ́n rò pé àwọn ilé olódi wọn yóò dáàbò bò wọ́n lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ọlọ́run wá bá wọn láti ibi tí wọn kò rò ó sì ju ìbẹ̀rù sínú ọkàn wọn wọ́n ń fi ọwọ́ wọn wó àwọn ilé wọn àti ọwọ́ àwọn olùgbàgbọ́ òdodo nítorí náà ẹ wòye ẹ̀yin tí ẹ ní ìríran. ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار àti pé tí kò bá ṣe pé ọlọ́run pàṣẹ lílé jáde lórí wọn ni dájúdájú òun ìbá jẹ wọ́n níyà ní ayé àti pé ní ọ̀run ìyà iná wà fún wọn. ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب èyí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n kọ̀ ti ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ẹnikẹ́ni tí ó bá tako ọlọ́run dájúdájú ọlọ́run le láti fi ìyà jẹni. ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين igi ìdàbínú yóò wù tí ẹ bá gé tàbí tí ẹ fi sílẹ̀ kí ó dúró lórí egbò rẹ̀ nípa àṣẹ ọlọ́run ni àti kí ó lè dójú ti àwọn òbílẹ̀ jẹ́. wàmà afáà. الله على رسوله منهم فما أوجفتم فما أوجفتم عليه من قيل ولا ركاب ولكن الله يسلط رسله ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير àti pé ohunkóhun tí ọlọ́run bá dá padà fún òjíṣẹ́ rẹ̀ láti ọ̀dọ̀ wọn tí ẹ kò ṣe wàhálà kan pẹ̀lú ẹṣin tàbí rànkúnmí lọ síbẹ̀ ṣùgbọ́n ọlọ́run máa ń fún àwọn òjíṣẹ́ rẹ̀ ní agbára lórí ẹni tí ó fẹ́ àti pé ọlọ́run ló ní agbára lórí gbogbo nǹkan. máa afa. الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب ohun tí ọlọ́run dá padà fún òjíṣẹ́ rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ará ìlú jẹ́ ti ọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀ àti ti àwọn ìbátan àti àwọn ọmọ òrukàn àti àwọn tálákà àti ọmọ ojú ọ̀nà kí ó má bàa jẹ́ àdápín láàárín àwọn olówó nínú yín àti pé ohunkóhun tí òjíṣẹ́ náà bá fún yín ẹ ohunkóhun tí ó bá sì kọ̀ fún yín kí ẹ kọ̀ kí ẹ sì páyọ̀ ọlọ́run dájúdájú ọlọ́run le koko láti fi ìyà jẹni. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون ìkógun náà ó wà fún àwọn aláìní tí ó ṣí kúrò ní ìlú àwọn tí a lé jáde kúrò ní ilé wọn àti ohun ìní wọn tí wọ́n ń wá oore àjùlọ ti Ọlọ́run àti ìyọ́nú rẹ̀ tí wọ́n ń ran Ọlọ́run lọ́wọ́ àti òjíṣẹ́ rẹ̀ àwọn ẹlẹ́wọ̀n yìí ni olódodo. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون àti pé àwọn tí wọ́n fi ìlú Mọ̀dínà ṣe ilé tí wọ́n ti ní ìgbàgbọ́ tẹ́lẹ̀ wọ́n ń fẹ́ràn àwọn tí wọ́n ṣí wá bá wọn láti ìlú Mẹ́kà wọn kò ní kèéta kankan sí ohun tí a fún wọn nínú igbá àyà wọn wọ́n fẹ́ wọn ju ara wọn lọ àti pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn náà ní bùkátà sí nǹkan tí wọ́n fi ń ta ọrẹ ẹnikẹ́ni tí a bá ṣe pé kó lè ṣọ́ra níbi ahun ti ẹ̀mí rẹ̀ àwọn eléwọ̀n nìní olùjèrè. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم kí o má ṣe jẹ́ kí àdìsọ́kàn búburú wà nínú ọkàn wa sí àwọn olùgbàgbọ́ òdodo dájúdájú olúwa wa ìrẹ́ ni aláàánú oníkẹ́. ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبداً وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون ǹjẹ́ ìrẹ kò rí àwọn ẹni tí wọ́n ń ṣe ojú méjì tí wọ́n ń sọ fún àwọn ọmọ ìyá wọn tí wọ́n ń ṣe àìgbàgbọ́ nínú àwọn onítìrà pé tí a bá lé yín jáde kúrò ní ìlú dájúdájú àwa ó jáde pẹ̀lú yín àti pé a kò ní tẹ̀lé ẹnìkan nípa yín láíláí àti pé tí wọ́n bá sì bá yín jà dájúdájú a ó ràn yín lọ́wọ́ àti pé ọlọ́run ti jẹ́rìí pé dájúdájú àwọn jẹ́ òpùrọ́. لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون àti pé bí a bá yọ wọn jáde kúrò ní ìlú wọn kò ní í bá wọn jáde bí wọn bá sì bá wọn jà wọn kò ní í ràn wọn lọ́wọ́ bí wọn bá sì ràn wọn lọ́wọ́ dájúdájú wọn yóò pẹ̀yìn dà lẹ́yìn náà a kò ní í ràn wọn lọ́wọ́. لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون dájúdájú ìbẹ̀rù yín lé nínú igbá àyà wọn ju ìbẹ̀rù ti ọlọ́run lọ èyí rí bẹ́ẹ̀ nítorí pé àwọn náà jẹ́ ènìyàn kan tí kò gbọ́ àgbọ́yé. لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون wọn بابو lè تي بابو yín àyàfi nínú ìlú olódi àbí lẹ́yìn ògiri ìjà wọn le láàrin ara wọn ìrẹ yóò máa rò pé wọ́n wà ní ìrẹ́pọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ọkàn wọn yà sí ọ̀tọ̀ọ̀tọ̀ èyí rí bẹ́ẹ̀ nítorí pé àwọn náà jẹ́ ènìyàn kan tí kò ní làákàyè. كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم wọ́n dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n síwájú wọn láìpẹ́ yìí wọ́n tọ́wò ibi ọ̀rọ̀ wọn àti pé ìyà ẹlẹ́ta eléro ń bẹ fún wọn. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين ó dà gẹ́gẹ́ bí èṣù nígbà tí ó bá sọ fún ènìyàn pé ṣe àìgbàgbọ́ nígbà tí ó bá ṣe àìgbàgbọ́ èṣù á sọ pé dájúdájú èmi ti mórí bọ́ kúrò ní ọ̀dọ̀ rẹ dájúdájú èmi ń bẹ̀rù ọlọ́run olúwa gbogbo ẹ̀dá. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين nítorí náà àtúbọ̀tán àwọn méjèèjì ni pé wọ́n wà nínú iná gbére àti pé èyí ni ẹ̀san fún àwọn alábòsí. يا أيها الذين آمنوا اتقوا الله إلى إن الله خبير بما تعملون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إن ẹni أكبر بلو دودو أكبر ẹ àti kí ẹ̀mí kọ̀ọ̀kan máa wòye ohun tí ó ń tì síwájú fún ọ̀la àti pé kí ẹ bẹ̀rù ọlọ́run dájúdájú ọlọ́run náà ni alámọ̀tán ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. wàlá takunu kàlẹ́dínà nasùlọ́hà fa ànsahum ànfusahum ulaika humul fasikun. àti pé kí ẹ má ṣe dà gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n gbàgbé ọlọ́run tí ọlọ́run sì mú wọn gbàgbé orí ara wọn. àwọn wọn ò ní ní olùtakò òfin ọlọ́run pòkì. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. àwọn èrò iná àti àwọn èrò ọgbà ìdẹ̀ra kò lè bára wọn dọ́gba àwọn èrò ọgbà ìdẹ̀ra àwọn ni olùjèrè. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون tí ó bá ṣe pé àwa sọ àlùkùránì yìí kalẹ̀ lé òkè kan lórí ni ó bá rí ní ohun tí ó ń fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ fún ìbẹ̀rù ọlọ́run àti pé èyí ni àwọn àpèjúwe tí à ń fi lélẹ̀ fún àwọn ènìyàn kí wọ́n lè bá ronú jinlẹ̀. huwa allahu alladhi la ilaha illa huwa alimul ghaybi wash shahada huwa arrahmanur rahim. òun ni ọlọ́run ẹni tí kò sí ẹni tí ó mọ ohun tí ó pamọ́ àti ohun tí ó hàn òun ni aláàánú jùlọ oníkẹ́. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون òun ni ọlọ́run ẹni tí kò sí ọlọ́run mìíràn àyàfi òun ọba ẹ̀dá ẹni mímọ́ ẹni tí ó là níbi gbogbo àbùkù olùṣe ìfọ̀kànbalẹ̀ olùrí gbogbo nǹkan alágbára ẹni tí ó lè túláàsì àwọn ẹ̀dá rẹ̀ ẹni tí ó tóbi jùlọ mímọ́ fún ọlọ́run ọmọ ju ohun tí wọ́n fi ń ṣe orogún rẹ̀ هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم òun ni ọlọ́run olùdá ẹ̀dá olùka ẹ̀dá dá olùyà àwòrán ẹ̀dá àwọn orúkọ tí ó dáa ní tiẹ̀ ohun tí ó ń bẹ nínú sánmọ̀ àti ilẹ̀ ń ṣe àfọ̀mọ́ fún un àti pé òun ni alágbára ọlọ́gbọ́n.